وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله kí á kí jámọ̀rọ̀ yẹn pé ká kírun méjì papọ̀ bí azuri asiri àfi magrib ati aishai ká kí papọ̀ lásìkò kan náà tá à ogun tàbí ìnira kan ṣẹlẹ̀ sí ẹni yẹn ìnira tó lágbára kan tó ṣẹlẹ̀ sí tí ó lára láti ti lọ kí ìrun ẹlẹ́ẹ̀kejì yẹn lásìkò rẹ̀ gẹ́gẹ́ kí òyìn lè kíjọ́ mọ́ kó kí méjì papọ̀ lásìkò kan náà torí ẹ̀. nígbà tí wọ́n bi ibn Abbas fi kíjọ́ mọ́ tó fi kí méjì papọ̀ ní Madina wọ́n á bi àwọn tàbí tó wọn bí abdullahi bin abbas ilé wa sọ pé nǹkan yìí kọ òfin láì ṣe wípé àwọn wà lójú ogun wọlé àmọtọrí láì ṣe wípé òjò ń rọ̀ tí wàá ló dé tánà bíi ti fi wá kí ìrun méjì papọ̀ kì í dẹ̀ ṣe pé àwọn wà lójú ogun kì í dẹ̀ ṣe pé òjò rọ̀ so ó túmọ̀ sí wípé àwọn tàbí mọ̀ wípé wọ́n máa ń kírun méjì papọ̀ lójú ogun tàbí nígbà tójò bá rọ̀ ìyẹn ló fàtọ́ fi ń bi abdullahi bin abbas pé à ànábì kírun méjì papọ̀ àwọn òde sí lójú ogun ojú òde rọ̀ ó túmọ̀ sí pé gbogbo wọn ti mọ̀ pé táwọn bá wà lójú ogun àbí tójú ò bá rọ̀ ànábì máa ń kírun méjì papọ̀ ìdí nìyẹn tó fi béèrè béèrè tí wàá ló fàtọ́ ànábì fi wá kí papọ̀ ń sìn tí ò dẹ̀ sí méjèèjì yẹn kò sí ìdí méjèèjì yẹn abdullahi bin abbas wàá sọ fún yín pé àrọ́ọ̀dà allah yóò rí já mẹ́ta ìgbà tó fata níbi fi kí bẹ́ẹ̀ ni wípé kò fẹ́ kó nira báwọn ìjọ rẹ̀ sòyẹ́ túmọ̀ sí pé tí ìnira kan bá ṣẹlẹ̀ bóyá ẹni yẹn wà lórí ìdùbúlẹ̀ láìsàn àbí ó wà nínú ìnira kan tó lágbára àbí nǹkan kan tá a ṣẹlẹ̀ ìyẹn lè torí bẹ́ẹ̀ ó kírun méjì papọ̀ lásìkò kan náà hadith yẹn tẹ́ bá lọ wọnú lórúkọ tí a Sunan Abi Dawud tẹ́ bá lọ wọnú Sunan Abi Dawud.